action. gbogbo tí mò náwó lé lórí ìlòkù yé mi. jọmọ gbogbo tí mò náwó lé lórí ìlòkù yé mi pìlà tí fà ti dé. ṣùgbọ́n má tó seven. tó bá wà ti dé. ẹ̀já lọ wò ẹ̀já lọ wò ẹ̀já lọ wò ẹ̀já lọ wò ẹ̀já lọ wò. ẹ̀já lọ wò. ẹ̀já lọ wò. ọ̀yà náà bá bẹ̀ ṣì dé tó bá ti dé ẹ jáde ẹ múra yín méjì méjì give me the blue tó dá give me the blue tó dá sí. Èèyàn kan ṣe ọ́ọ̀kì ọ́ọ̀kì. Tó bá ti wà ní stage tá a ti fẹ́ kọrin ẹni tó ń lo ọ̀tọ̀ burúkú yẹn kó stop ẹ̀ ṣẹ́sìgbọ́ ṣẹ́sìgbọ́ fún mo ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí èdè mo ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí èdè. jọmọ jọmọ ẹ̀mí fẹ́ yẹn ti ń pọ̀ jùlọ wẹ̀yìn.